Ah. كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون microphone wọ̀nyí gbogbo àwọn microphone wọ̀nyí èyí táwọn ajánẹ́sì tí wọ́n ń gbà lọ́wọ́ ara wọn èyí tí àwọn ajánẹ́sì ń gbà lọ́wọ́ ara wọn kò yẹ kó rí bẹ́ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ ó wá ara pẹ̀lú standing ó wá ara pẹ̀lú standing ó wá kó wá ó wá kó wá wọ́n dẹ̀ jíṣẹ́ fún mi wọ́n dẹ̀ jíṣẹ́ fún bàbá wa ó ní gbajúmọ̀ tún fi understanding yìí sí ilẹ̀ kó sínú kíní fún ilẹ̀ kó sínú ilé fún ẹkó jáde ẹkó jáde òun lè fi láǹfààní pé gbogbo wọn ọ̀gbá lọ́wọ́ ara wọn kó máa há o ọ̀gbá lọ́wọ́ ara wọn kó máa há ẹni tó sì ṣe ẹni tó ṣe àìmọye nǹkan ńláńlá mi ló ti ṣe sí àìmọye nǹkan ńláńlá mi ló ti ṣe sí bí ọlọ́run kó ṣe dáadáa fún ọlọ́run kó ṣe dáadáa fún ìyẹn ẹ̀kan ìyẹn ẹ̀kan ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kejì èmi ni mo mọ tẹ̀fsìrì èmi ni mo mọ ibi tí mo lọ bàbá wa náà mọ ibi tí wọ́n lọ níbi tẹ̀fsìrì níbi tẹ̀fsìrì yìí ní fi kàjú yá ìwà lẹ́dínà àmànú kò tí bá alé kún sí yá nínú àwọ̀ yìí táwẹ̀ yìí fẹ́ fi kanlẹ̀. táwẹ̀ yìí ló fi kanlẹ̀ táwà kàná làwọn ajá sí kájú láti kí o náà ní. a mú wá síbẹ̀. a mú wá síbẹ̀. a mú ẹ̀kọ́ ń bẹ̀. a mú ẹ̀kọ́ ń bẹ̀. èmi ó mú. èmi ó ìwọ náà ó mú ìwọ náà ó mú yóò kárí yóò kárí ẹni tá a fẹ́ ṣe wáàsí fún ẹni tá a fẹ́ ṣe wáàsí fún òun kọ́ ni ó sọ fún ní wáàsí pé irú wáàsí tó yẹ kó o ṣe rè ẹni tá a fẹ́ ṣe wáàsí fún òun kọ́ ni yóò sọ fún ẹni tó fẹ́ ṣe wáàsí pé irú wáàsí báyìí kó o ṣe fún mi nǹkan tó fẹ́ gbọ́ nìyẹn nǹkan tó fẹ́ gbọ́ nìyẹn wáàsí sì nìyí wá sí nìyí wọ́n pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ta nà ń pọ̀ pa ni pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ta nà ń pọ̀ pa ni wá sí ẹni tó bá ta bá ẹni tó bá ta bá ìyẹn kò ní kó jà ìyẹn ò ní kó jà lọ tún bẹ̀ ṣe tún bẹ̀ ṣe ni ìṣe pé ah ẹ mùdírù yìí ti wá bẹ̀rẹ̀ ó tún ti bẹ̀rẹ̀ ó ti ṣe ìgbẹ́ bàbá ti bẹ̀rẹ̀ ó pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ni wá sí tó nílé atabálejò atabọ́kùnrin atabọ́bìnrin atajọ́dẹ́gbà tẹ́lẹ̀ yóò fẹ́ pẹ́ nípa tabako lọ túbẹ̀ ṣe ni. kódà wọn lè ta bébì náà. kódà wọn lè ta bàbá wọn lè ta bébì náà. wáàsí nìyẹn. wáàsí nìyẹn. àmọ́ mo dúpẹ́ púpọ̀. a dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run bàbá wa dúpẹ́ a dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run. ọkùnrin náà wọ́n ti a dúpẹ́ púpọ̀ a dúpẹ́ púpọ̀ mo dúpẹ́ fáwọn tó já sí pé wọ́n ń ṣàánú àlàáfíà mi bàbá wa ní àwọn dúpẹ́ fún àwọn tí wọ́n ń ṣàánú àlàáfíà wọn ìgbà àdéṣe àgbọ̀ rẹ̀ ẹ jẹ́ kó sinmi wọ́n kàánú wọ́n kàánú mo dúpẹ́ púpọ̀ fún bàbá wa náà dúpẹ́ púpọ̀ fún yín àmọ́ wá àmọ́ o èmi mo mọ́ra mi o bàbá ní àwọn làwọn mọ́ra àwọn èmi mo mọ̀ àlàáfíà mi bàbá ló mọ̀ àlàáfíà ara wọn èmi mo mọ̀ bí tó ṣẹ́kù sí bàbá wa láwọn làwọn mọ̀ bí tó ṣẹ́kù sí èyí táwọn ń káànú yẹn bó ṣe dáa kí wọ́n káànú ni wọ́n káànú èyí tí yẹn bó ti dáa kí wọ́n káànú náà ni wọ́n káànú yẹn àmọ́ kìí ṣe gbogbo ẹni tó ń káàánú àmọ́ kìí ṣe gbogbo ẹni tí ń káàánú mo mọ àwọn tó ń káàánú tó yá sí pé ìfẹ́ ni wọ́n ní àwọn tó ń káàánú tó yá sí pé ìfẹ́ ni wọ́n ní bàbá mọ̀ wọ́n àwọn tí ò káàánú àwọn tí ò káàánú tó yá sí pé ẹ̀ṣá sọ fún kó dákẹ́ ẹ̀ṣá sọ fún pé kó dákẹ́ àmọ̀hún náà ká má lè sọ̀rọ̀ mọ́ ká má lè sọ̀rọ̀ mọ́ <laughs> Oh, aver ah, suami di Dondi. Pocieci ribè. Pocieci ribè. Osini ribè. Osini ribè. Ah. nǹkan tí mo kàn fẹ́ sọ fún àwọn tó jó lólùfẹ́. ìdá mo máa fẹ́ sọ fún gbogbo àwọn tá a jó lólùfẹ́. ní ibi ẹ fọkàn balẹ̀ àdúrà nígbà yìí. ẹ fọkàn balẹ̀ àdúrà kò sí ìjọba wọn. ẹ lọ mọ́kàn balẹ̀ àdúrà ti gbà. ẹ máa ṣàdúrà. ó ti dúrà sí i. ẹ máa ṣàdúrà. ẹ máa ṣàdúrà sí i. mo ṣe rí i. ó ti rí i. yàrá. غضب على الذين من gbọ́ lọ́wọ́n bá gbọ́ ojú ẹni tẹ́ ọlọ́wọ́n bá gbọ́ yáàmù àṣẹ àwẹ̀ lọ́ràn èèyàn lè yí lórí kámọ́ ẹ̀kú ti bà alálẹ́dí ìnàmí nǹkan ó lè kú ẹ̀bà ti kọ́lé àwọn tó ṣáájú yín lórí láàlẹ́kún tẹ̀tẹ̀kún látara bẹ́ẹ̀ ẹ pààyà ọlọ́run كما kutiba على الذين من قبلكم àwọn wo ni àwọn qablikum yẹn àwọn wo ni àwọn ẹni tó ṣáájú yìí nì kọ́lọ́hún sọ wípé a ṣe àwẹ̀ lọ́nà ìrẹ̀lẹ́ wọn lórí ipa ti ṣe lọ́nà ìrẹ̀lẹ́ náà lórí àwọn wo ni. àwọn tó wà lórí hànàfíyà náà ni. àwọn tó wà lórí hànàfíyà náà ni tó wà lórí ẹ̀sìn náà ni. wíwà kan wà ń bẹ̀. wíwà kan wà ń bẹ̀ akaju akaju àwọn ẹlẹ́sìn judaism àwọn ẹlẹ́sìn judaism aka christianity aka christianity àwọn islam àwọn islam alukurani ti ti wa ló ń sọ̀rọ̀ yìí alukurani ti wa ló ń sọ̀rọ̀ yìí ló ń sọ̀rọ̀ yìí ló ń sọ̀rọ̀ yìí ó fi yé wa pé a ti akọ́ lọ́rọ̀ yẹn láwọn náà lórí ó fi yé wa a akọ́ lọ́rọ̀ yẹn láwọn náà lórí òótọ́ ni àbí bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ lásìkò tá a wà yìí àwọn kírísítẹ́nì wà nù lent. lásìkò tá a wà yìí àwọn kírísítẹ́nì náà wà nù lent. àbí wọn sínú lent. wọ́n wà nù lent. wọ́n wà nù lent wọ́n ti bẹ̀rẹ̀ ṣáájú wa wọ́n ti bẹ̀rẹ̀ ṣáájú wa wọ́n sì máa gba ogójì ọjọ́ wọ́n sì máa gba ogójì ọjọ́ forty days forty days wọ́n parí àwẹ̀ yẹn káwa tó parí tiwa wọ́n parí àwẹ̀ yẹn káwa tó parí tiwa rọ́ṣáájú wa bẹ̀rẹ̀ tó rọ́ṣáájú wa bẹ̀rẹ̀ ẹ̀dá alùkùránì wa fẹ́ fàyọ lára àwẹ̀ tá ń gbà ohun tí alùkùránì fẹ́ fàyọ lára àwẹ̀ tá ń gbà tóun ṣe lọ́rọ̀ èèyàn lé wa lórí yẹn tóun ṣe lọ́rọ̀ èèyàn lé wa lórí ni la'allakum tattaqun bóyá ẹ sàkàn ọlọ́run bóyá ẹ sàkàn ọlọ́run bóyá ẹ bẹ̀rù ọlọ́run كتب عليكم كما كتب على الذين من قبلكم لعلكم تتقون ẹ̀sìn nínú nàìjíríà ń bí nínú nàìjíríà ń bí kò sẹ́sìn judaism but christianity wà but christianity wà islam wà islam wà àwa méjèèjì náà ni àwa méjèèjì náà ni ǹjẹ́ abẹ̀rù ọlọ́run ǹjẹ́ àwọn atajẹ́ kìrìsìtẹ́nì àtàwọn atajẹ́ mùsùlùmí jẹ́ àṣìjẹ́ abẹ̀rù ọlọ́run bí iṣẹ́ táwọ̀ ẹ̀yẹn fẹ́ ṣe lára wa ìjó ṣe iṣẹ́ táwọ̀ ẹ̀yẹn fẹ́ ṣe lára wa ìjó ṣe àbá kan gbà dànù àbá kan gbà dànù ni ẹ̀yin gba lẹ́ǹtì àwọn àgbà ramadan ṣe gbogbo wa ní ìbẹ̀rù ọlọ́run àwọn èyí tó ṣiṣẹ́ lára wa bí. ọlọ́run ni la'allakum tattaqun. yà á yọ. قبلكم à Ramadan Ramadan bá ń bọ̀ gbogbo àwa mùsùlùmí ewu eh, kí ni lápá ẹ̀ lára wa kí ni Ramadan náà lára wa táwọn kírísítẹ́nì bá fẹ́ ṣe kiri tí lẹ́ǹtì bá ń bọ̀ tí lẹ́ǹtì tí wọ́n bá ń bọ̀ àwọn náà múra àwọn náà máa múra kí lè lápá lára wọn kí ni lápá lára wọn mo sọ̀rọ̀ kan mọ́ ní àwọn àyàtà fẹ́ lórí àwọn àyàtà fẹ́ lórí òun náà là ń yìí òun là yìí a máa jáde bẹ́ẹ̀ a máa wọlé a máa jáde a sì máa wọlé tàbíra wájú ńgbà dáa lápá ń dáa wẹ̀ fẹ́ kọ́ wa nígbà tá a lápẹ táwẹ̀ fẹ́ bọ́ wa tí ó lápa lára wa tí ó lápa lára wa nígbà tí ó lápa lára wa yẹn kò lè lápa lára society tí ó bá ti lápa lára ẹnìkan kan kò lè lápa lára society ìlú àwùjọ táwa àwa láwà láwùjọ àwa láwà láwùjọ àwa ló yẹ ká dáa àwa ló yẹ ká dáa dídá wa dídá wa nílùú ó fi dà ó ní ìlú ó dà àìdá wa àìdá wa ìlú ó bàjẹ́ ìlú ó bàjẹ́ ya ulama ad-dini balad man

dáàjẹ́ kó fi dùn báàjẹ́ kó fi dùn bá a ṣe ń buyọ̀ sínú ọbẹ̀ bá a ṣe ń buyọ̀ sínú ọbẹ̀ tí ọba wa bàjẹ́ tí ọba bàjẹ́ ta ni ó tún ṣe ta ni ó tún ṣe ya ulama yìí tá a fẹ́ fi sọ́bẹ̀ iyọ̀ tá a fẹ́ fi sọ́bẹ̀ kó lè dùn kó lè dùn iyọ̀ wa bàjẹ́ iyọ̀ wa bàjẹ́ kí la fi sọ́bẹ̀ kí la wà fi sọ́bẹ̀ annabuwa muhammad sallallahu alaihi wasallam oni arrahimu gbogbo àwọn kẹ́nikẹ́ni. ọ̀rọ̀ ìmúhùn. yarhamuhumur rahman ọlọ́run ọba ọba àlekè ọlá ọba tí kẹ́ni yóò kẹwọ́. gbogbo kẹ́nikẹ́ni ọba àlekè ọlá ọba ọba àlekè ọlá ọba tí ọba tí máa kẹ́ni yóò máa kẹ́ gbogbo ẹnikẹ́ni tí bá ti kẹ́ni. yarhamuhumur rahman àwọn tó wà lábẹ́ yín tí wọ́n gbérí àwọn tó wà lábẹ́ yín tí wọ́n gbérí ẹ ṣàánú wọn ẹ ṣàánú wọn àwọn tó ju ẹ̀yin náà lọ àwọn tó ju ọlọ́run ó kọ́ wọn bí wọ́n ti ṣàánú ọlọ́run ó kọ́ wọn náà bí wọ́n ti ṣàánú yín ọ̀ ní ọ̀ ní ká pé yarhamukum dání ẹ̀ tó wà lókè sánmà yóò máa ń rárá àwọn tó jù yín lọ àwọn tó jù yín lọ àwọn ni yarhamukum man fi sánmà ọlọ́run ọba ìgbé sánmà ọlọ́run ọba ìgbé sánmà gbogbo àyè lọ́wọ́ àbí èèyàn tó wà lórí ilẹ̀ ẹgbẹ́ àwọn èèyàn tó wà lórí ilẹ̀ ṣàánú wọn ẹ ṣàánú wọn yarhamukum man fis sama àwọn tó wà lókè ẹ̀yin náà wọ́n ṣàánú yín àwọn tó wà lókè ẹ̀yin náà wọ́n ṣàánú yín kò sáànú mọ́ lórí ilẹ̀ kò sí àánú mọ́ lórí ilẹ̀ kò sẹ́ni tó fẹ́ ṣàánú mọ́ kò sẹ́ni tó fẹ́ ṣàánú mọ́ àwa tá a jẹ́ oní àfà àwa tá a jẹ́ àfà oríṣiríṣi nǹkan láyà oríṣiríṣi nǹkan láyà oríṣiríṣi orúkọ là ń pera wa oríṣiríṣi orúkọ làwa ká ń pera wa àwọn orúkọ tá ń pera wa yìí àwọn orúkọ tá ń pera wa yìí torí kí la ṣe ń fún wa ló fúnra wa ní arú àwọn orúkọ bẹ́ẹ̀. torí kí la ṣe ń fúnra wa ní àwọn orúkọ bẹ́ẹ̀. torí ká lè rí owó. nítorí ká lè bá rí owó. ná ah, àwa yíò alùsúnà ni wá o. àwa yíò alùsúnà ni wá o. sọlọ́run ló pè é bẹ́ẹ̀. sọlọ́run ló pè é bẹ́ẹ̀. in illa asma'un سميتموها أنتم وآباؤكم ما أنزل الله بها من سلطان ما wá tó sọ pé tẹbá ti yí báyò àwọn alùsùn náà wọ́n ní kó máyà wá máyà kùránì wá máyà kùránì wá tọba ti máyà kùránì wá kò sí wàhálà á tẹ̀lé ẹ tó o bá ti láyà kùránì wá pé ọlọ́run ló lè ká máa pè ní àlùsùn náà tó o bá ti mú wá á tẹ̀lé ẹ. ìyẹn illa asma'un sammaytumuha. ẹ láwọn orúkọ yẹn fúnra ara yín lẹ sọ. sammaytumuha antum wa àtàwọn tó ràn yín iṣẹ́. ẹ̀yin lẹ sọ láyé lórúkọ yìí àtàwọn tó ràn yín iṣẹ́. الله بها من سلطان ọlọ́run ò sọ di ọ̀rọ̀ kan kan kalẹ̀. ìyàtọ̀bíhúnà ìlà zọ́nà. ìdẹ́ ń tẹ̀lé ni mo dábàá àbámúdá. wọ́n máa ta wàlẹ̀ àǹfùsù. àti nǹkan tẹ́mi yín fẹ́. wàlàpàdé jẹ́ àwọn ohun ní ìrọ́bì ìrọ̀lẹ́ yín látọ̀dọ̀ ọlọ́run bá bọ̀dọ̀ àmọ́ ẹ̀ tẹ̀lé ẹ̀ tẹ̀lé gbogbo ìmọ̀ tó wá bá yín látọ̀dọ̀ ìṣòwòsàn bọ́lọ̀ fún yín ẹ̀ tẹ̀lé tinú ilẹ̀ ń tẹ̀lé ìbẹ̀rù ilẹ̀ ń tẹ̀lé fún ayélujára orúkọ bẹ́ẹ̀. àwọ̀ṣọ kan kó fò sókè káwọ̀ṣọ kan àwọ̀ṣọ kan kó fò sókè ṣòkòtò wa kó fò sókè ṣòkòtò wa kó fò sókè sọ fún mi ṣànẹ́bì ṣerú àwọn ṣòkòtò yẹn lànẹ́bì ń wọ̀ sọ fún wa ṣerú ṣòkòtò yẹn lànẹ́bì wọ̀ tó sì sọ rú télọ̀ tó ń ràn nígbà náà. ó wá sọ tẹ́lọ̀ tó wá bá yẹn nígbà náà fáwọn ẹbí kò sọ wá ní lóòtù wọn wọ ní ìsìn yìí. àṣàlú ẹ̀ nìyẹn. àṣàlú ẹ̀ nìyẹn. tí ṣòkòtò yẹn ò bá balẹ̀. tí ṣòkòtò tí ò bá balẹ̀ àṣàlú tí ẹ̀ nìyẹn. ó bí bàǹtẹ́ báyìí ni wọ́n sàn mọ́dì. ó ti pẹ́ bí bàǹtẹ́ báyìí ni wọ́n sàn mọ́dì. wọ́n là wọ́n afa lábẹ́ báyìí wọ́n fa tàbí tó kẹrin wọ́n fi so ní. wọ́n là wọ́n fa lábẹ́ wọn amúgbòkè wọ́n fi so wọn kì í bọ́ lórí ìgbà yìí. kò sí ṣòkòtò kò sí télọ̀ tó ń rán gbà yẹn. kò sí télọ̀ tó ń rán kò sí ṣòkòtò nígbà táwọn ẹni wà láyé. lọ́dọ̀ á pé al-muslimuna ala shurutihim illa shartan halala al-harama wa harrama al-halala. Mùsùlùmí ó máa wà lórí májẹ̀mú bí wọ́n bá ṣe wà. Ìlà sàrọ̀fán. Ìrìn pípọ́ wá já sí pé agbádálẹ̀ ń wọ̀ lùí, agbádálẹ̀ máa wọ̀. Ó já sí pẹ̀rún rúru ni, ìró lẹ́ máa ró ilà sàrán. sára tí kan tẹ́ fi yí padà tẹ́ fi yí padà. hàlà la haramu àwọn haramu halala. èyí tó jẹ́ haramu tó sọ di aláàlí èyí tó jẹ́ aláàlí tó sọ di haram nìkan ṣọlẹ̀ nítẹ̀lé ẹwà bàbí sọ ayàwó ni ò ti júwe nǹkan tó ṣe ní haram ayàwó ni ò ti júwe nǹkan tó ṣe ní haram اطلع وكل تعالى اطلع ẹ súnmọ́ bí ẹjẹ́ ń sọ fún yín kí lọ́lọ́run ṣe lé wọ̀lé yín lórí má ṣe bọ pẹ̀lú ẹ̀ ṣe eré sáwọn òbí ẹ méjèèjì ìwọ wa mọ iye kan tẹ́ ṣe fáwọn òbí yín wọlé tẹkùtùlù. farabalẹ̀. àmọ́. ẹ ẹ mọ nǹkan tẹ́ ẹ ṣe fáwọn òbí. ẹ ẹ mọ nǹkan tẹ́ ẹ ṣe fáwọn òbí yín ni. ẹ ẹ mọ nǹkan tí wọ́n ń sọ fún yín pé ẹ lọ ṣe fáwọn òbí. ẹ ẹ mọ nǹkan tí wọ́n ń sọ fún yín pé ẹ lọ ṣe fáwọn òbí yín. má kúnlẹ̀ Ma kúnlẹ̀ Ma ṣe ma dọ̀bálẹ̀ má dọ̀bálẹ̀ má ṣe má pàwọn òbí ẹ lé má pàwọn òbí ẹ lé tó bá ti dé bá ikú kan lọ́wọ́ sí bàbá rẹ náà bàbá rẹ bá ti dé kó kan lọ́wọ́ sí ni ọ ẹ wàá sọ bẹ́ẹ̀ fún ọ ẹ sọ bẹ́ẹ̀ fún ọ àwọn ọmọ wa ń hùwà wọ́n wá bẹ̀rẹ̀ sí àṣà aláṣà àṣà aláṣà tí ó bọ́ sí àṣà burúkú tí ó bọ́ sí àṣà burúkú tí ó bọ́ sí nígbà tí wọ́n tẹ kó lé àwọn ọmọ lórí kí lẹ retí káwọn ọmọ yẹn yà kí lẹ retí káwọn ọmọ yẹn yà pẹ̀lú gbogbo ìwà tẹ́hùn pẹ̀lú àwọn yíyan yìí وبالوالدين awladakum bil imlaqin èyí tó jẹ́ haram tọ́lọ̀ ń ṣe ní haram ẹ má pa àwọn ọmọ yín láti fi bẹ̀ ògùn òṣì nánú nàìlúkùnkùn wà iyyahum àwa là ń ṣe ìjẹmúmu fún yín àtàwọn náà àtàwọn náà wọ́n lára ní sùúrù ah Allah rahimahullah kí ló ń kẹ́ ẹ lójú rahimahullah nahnu narzuqukum wa iyyahum bẹ́ẹ̀ ti jẹ́ ẹ̀yìn kan tẹ́ là ń ṣe àwa èyí táwọn ọmọ yẹn náà ó jẹ àwa láṣe òbí kọ̀ọ̀kan òbí kọ̀ọ̀kan òun kọ́ ló tọ́ ọmọ ẹ̀ o òun kọ́ ló tọ́ ọmọ ẹ̀ o òbí kọ̀ọ̀kan ló tọ́ ọmọ ẹ̀ òbí azìkí tọmọ yẹn fẹ́ ní. azìkí tọmọ yẹn fẹ́ ní. ọlọ́run ó kọ́kọ́ da sáró sọ́wọ́ òbí. yóò kọ́kọ́ da sí ọwọ́ òbí. òbí ni ó máa ṣe fún. òbí ni ó máa ṣe fún báàsì kí ẹ bá ṣe mọ. báàsì kí ẹ bá ṣe mọ ni wọ́n òbí náà ó máa fi rí mọ́ ni wọ́n òbí náà ó máa fi rí mọ́ ẹ̀mí ìrókẹ́ gbọ́ torí kó bímọ púpọ̀ ní òjé olówó ọlọ́run ò kọ́ ó máa wọn mọ̀ ẹ̀rìn torí kó bímọ púpọ̀ ní òfin lówó ọlọ́run ò kọ́ ó máa wọn mọ̀ ẹ̀rìn tọrọ bímọ tó tó tí ó pọ̀ ló ṣe lówó kò bímọ tó pọ̀ ló ṣe lówó kò bímọ tó pọ̀ ló ṣe lówó bọ́lọ̀ ń ṣe pàásì kí ẹ̀ òun ló tún dínà ẹ̀mọ́ rẹ̀ ṣe mọ́ mọ́ra ẹ̀ hmm. ah, ah. Ah, Dínà ẹ̀mọ́ rẹ̀.

bọ́lọ̀ ń ṣe kọ́ nìyẹn bọ́lọ̀ ṣe kọ́ nìyẹn èyí tọ́lọ́wọ̀ bá tún fi kún èyí tọ́lọ́wọ̀ bá fi kún làwọn tó bá bí lọ́mọ tó bá bí ó ti wá di mọ́ ó ti wá di mọ́ nánú nàìlúkùnkùn wá èyí alukurani ló sọ bẹ́ẹ̀ èmi kọ́ mò ń sọ o alukurani ló sọ bẹ́ẹ̀ bàbá kọ́ ló sọ ọ́ àmọ́ tó bá wò nahnu narzukukum wa iyyahum ṣé mi mọ̀ sọ pé ọlọ́run kọ alùkùránì mọ̀ ń ń kà fún wa mi ìrántí hadith yẹn kí n mútùmọ̀ ẹ̀ wá ẹnìkan tó lọ bá nẹ́bì kò ní ànẹ́bì ní kó lọ fẹ́yàwó ó fẹ́yàwó kò tún ní arábìn fẹ́sì kò tún ní ẹnìkan ò ní ọlọ́bá náà bí oníbi ò ní àlẹ́bí ní kó lọ fẹ́yàwó ó fẹ́ kì í ní ṣe ló tún bẹ̀rẹ̀ sí ní kó ti ń pọ̀ sí àlẹ́bí tó ní fẹ́ pọ̀ sí ó tún lọ kọ̀m̀plẹ́ ìwọ́n tó ní fẹ́ pọ̀ sí ojú mẹ́ta nínú àìní náà kó máa fẹ́ lọ. nígbà tó wá fẹ́. nígbà wá fẹ́lẹ̀ kẹta ọ̀nà wa ṣí fún ọ̀nà wa ṣí ẹ ti ka dí sí ẹ lọ wá lárúbáwá àdíìsì ni ẹ ti rí ọkẹ dákun bá mi kà á ẹ ń sọ àdíìsì lórí ni ó ń sọ kiri kan lórí ni. bá mi nánú nàrísù kòkó wà ìyá òun nánú nàrísù kòkó wà ìyá òun ọ̀yá nẹ́tíwọ̀tí ìṣìlẹ̀ nẹ́tíwọ̀tí ìṣìlẹ̀ ọ̀kẹ́ ẹ̀ka ààbò yà كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون كما كتب على الذين من قبلكم لعلكم تتقون حديث yẹn tí mo ṣe fẹ́ kí a rí Ìtàwọn bá o tó ti dé o. Ó tó ti dé o àdísì yẹn àdísù dọ̀yí fún ní o àdísì yẹn àdísù dọ̀yí fún ní o ọ̀hún ní tó bá ti rà ájá sí pé àdísù dọ̀yí fún tó bá ti rà ájá pé àdísù dọ̀yí fún ní èmi ò bẹ wá àdísì kan sọ ìhù dọ̀yí fún asánù kò sí ètò kàn mí ọ̀rọ̀ ànábì ṣé wọ́n sọ ẹ́pà nẹ́bì ló sọ wọ́n sọ sí ànábì ló sọ mo ti gbàgbọ́. a ti gbàgbọ́. ọ̀làrẹ̀ so <coughs> torí èyí tí wọ́n máa fi dà yín láàmú nù. èyí tí wọ́n máa fi dà yín láàmú nù ni. àdíṣe ẹ ẹ kíní kan wà lálẹ́ kó àyè tí wọ́n kó dání tó pọ̀. Ọ̀làdìpọ̀ ètò kódà tó wọ́n kódà ní tó pọ̀. Tọ́ pé sọ ihu yẹn. Tọ́ pé sọ ihu yẹn. Tọ́ yìí fù lọ́pọ̀lọpọ̀ ẹ̀. Ó pọ̀ náà tọ́ yìí fù lọ́pọ̀lọpọ̀ ẹ̀. Bọ́lá máa ń kà á. Ìjà àrọ́jú lóhùn. إلى النبي صلى الله عليه وسلم يشكو الفقير ọkùnrin kan wá bá nẹ́bì yẹ́ṣkùl fàkíra yẹ́sìkò ìfọ́kìrà yẹ́sìkò ìfọ́kìrà ó ń kégbe wípé kò sówó òṣì yí pọ̀ kọ̀kọ́lá rí ṣọwárí òṣì wọ́n sàlámù oníran méjì ni òṣìré ìran méjì ni alifákìrù <laughs> pẹlẹbẹ oṣù kan pẹ́lẹ́lẹ́ àtòṣì rogodo ọ̀tọ̀ọ̀tọ̀ ni ọ̀tọ̀ọ̀tọ̀ ni ṣòro ṣe pẹlẹbẹ oṣù pẹlẹbẹ tán bá lẹ̀ mọ́yàn pọ́wù yóò lẹ̀ lára ni yóò lẹ̀ mọ́ lára

وأن أتني المتربة عن الأتراب طوحت بي طواحه الزمن إلى صنعاء اليمن خاوية الفؤاد في الفؤاد قولي قطر قولي قطر agége. láàmìlíkù gbòlégátàn kódà òun ò kápá òun ò kápá òkèlè kan. wàlá tìlú fi yàrá mi mú bí gàdá. kò sẹ́ran tí èèyàn lè bù sẹ́nu tí ó gé báyìí tí ó fi wá ta yín kò sí àmọ́ alimataraba. نوعتني نوعتني الترب الغربة أنعتني المتعبة أترابي ọgbẹ́ òun jìnà sáwọn ẹgbẹ́ òun táwọn jíjọ ń fi ẹ̀pẹ̀ ṣeré ọwọ́ á ti di ọwọ́ ayò zẹ́mẹ̀ ọwọ́ á ká báyìí tọ̀wá Zemen, zaman gbígbà ṣe máa ń káyàn ilá sọ̀nà yemen ó gbé mi lọ sílùú yemen nínú ìlú tó ń pè sọ̀nà á ọ̀dàfẹ́lì tó wá káwí ẹ̀rìn fọ́ọ̀dì àtìráàbù yẹn àwọn tó jíjọ ń fi yẹ̀pẹ̀ ṣeré ni túrúbà nìyẹn àtòrúbà méjì ni àtòrúbátòlùmùfàkàkà ìyẹ̀pẹ̀ tẹ́ bù báyìí tẹ́ lè wọ́n báyìí tí ó fọ́nká àtòrúbà ẹlẹ́ẹ̀kejì tòrúbà gan-an nìyẹn òun ìṣe mùfàkàkà tó bá bù báyìí ìyẹ̀pẹ̀ ni àmọ́ ó ti rí wípé àwọn eléyìí dì papọ̀ ni wọn tó bá mú jígà tó bá fi sílẹ̀ báyìí tó ṣe báyìí yóò dìde papọ̀ bí a mọ̀ ìran kejì ni ẹ̀ àtúrúbá نوعان تربة مفككة وتربة غير مفككة جاء رجل إلى النبي صلى الله عليه وسلم يشكو الفقر ó sọ wípé òun ò ní ó kégbe pé kò sí òṣìyípọ̀ òṣìyípọ̀ kọ̀kọ́lá ní ìsọ̀lá wàsálàmù tazawwaj. ànábì bá sọ pé lọ fẹ́yàwó. fatazawwaja. fatazawwaja wọ́n bá fẹ́. tòmọ̀já ilé ìtàníyàtà. wọ́n bá tún padà á sọ́dọ̀ ànábì pé. yẹ́sì kùlì fọ́kàrà. òṣì yìí pọ̀. ọ̀kọ́lẹ̀ ọba tó wá bá ilẹ̀lẹ̀ kẹta kí ní ilé sí ni lọ́fẹ́ yàwó sí ọba lọ́fẹ́ sọmọjá ilé ìrọ̀bí àánì ọba wá lẹ́lẹ̀ kẹrin yẹ̀sùkúl fọ́túrà ọba ń sunkún pé àkọ́kọ́ bó wá onífẹ́yàwó mo fẹ́ ẹ̀ẹ́kejì oní tó fẹ́ mo fẹ́ ẹ̀ẹ́kẹta oní tó fẹ́ mo fẹ́ ẹ̀ẹ́kẹrin wàkọ́lá láhùn tàzáwọ́ àrẹ́yìnbáyà lọ fẹ́ àtàzáwọ́ àjàrọ̀ bí a ló bá fẹ́ yàwó kẹrin wàkánẹ́t tó sínú lọ́gẹ́sìlà fàálàmẹ́tì níṣíwátà tá àlàáta ìgázílà bọ́ ṣe mọ́ bọ́ ṣe ń wò ó wọ́n na sí ìjà ọkọ̀ fàálàmẹ́tì níṣíwátà tá sí ìjà ìyẹn ló wá kọ́ àwọn mẹ́tẹ̀ẹ̀ta tó kù tó ṣáájú ẹ̀ pé ṣe ń wùṣọ́ rẹ̀ ṣe ń wùṣọ́ mọ́ṣẹ́kùn sọ́rí fanfara jẹ́ gbọ́ ìkọ́tù rọ́júlì fanfara jẹ́ gbọ́ ìkọ́tù rọ́júlì bọ́nà ṣe jí bọ́nà ṣe ṣí fún wọn ni wọ́n sọ́ọ̀rọ̀ nínú ẹ̀dẹ̀ àgbìnìyàn Se kadara kálukú ọ̀tọ̀ọ̀tọ̀. bọ́lọ̀ ṣe kádàrà kálukú ọ̀tọ̀ọ̀tọ̀. ẹni tọ́lọ̀ ń kádàrà yí pé ìyàwó kan ló fẹ́ ní. ẹni tọ́lọ̀ ń kádàrà pé ìyàwó kan ló fẹ́ ní. kò sọ́gbọ́n tó fẹ́ dá ìyàwó kan náà ní òní. kò sọ́gbọ́n tó fẹ́ dá ìkan náà ní òní. ẹni tọ́lọ̀ ń kádàrà yí pé méjì. ẹni ọlọ́ ẹni ọlọ́run kádàrá mẹ́ta mọ́ ẹni ọlọ́run kádàrá mẹ́ta mọ́ ẹni ọlọ́run kádàrá mẹ́rin mọ́ ẹni ọlọ́run kádàrá mẹ́rin mọ́. àwọn obìnrin wa nǹkan tá a fún wọn tá a sì ṣe wá sí ẹ fún wọn. àwọn obìnrin wa nǹkan tá a fún wọn tá a ṣe wá sí ẹ fún wọn. òní pé ìtọ́lọ́mbá ti kádàrá ẹ̀ òní pé tọ́lọ́ bá ti kájà rẹ̀ wípé tiẹ̀ lèyí pé tiẹ̀ lélẹ́ òní ó tẹra mọ́ o òní kó o tẹra mọ́ kó o gbà á bẹ́ẹ̀ kó o gbà á bẹ́ẹ̀ téyí tó kọ fún ẹnì tó bá fẹ́ kejì téyí tó kọ fún ẹnì bá fẹ́ kejì ọlọ́run ló kádà rẹ̀ ọlọ́run ló kádà rẹ̀ gbà bẹ́ẹ̀ gbà bẹ́ẹ̀ mọ́mí yẹn gbà bẹ́ẹ̀. ẹ̀gbọ́nmí ẹgbà bẹ́ẹ̀ lẹ́kẹ̀ẹ́ tó wọlé. ẹ̀tọ́ bá jẹ́ kẹta. bá lè jẹ́ kẹta ni. ọlọ́run ló kọ́. ìyàwó kejì gbọ́gbọ́n tí wọ́n ta àkọ́kọ́ àkọ́kọ́ ta kí wọ́n wọlé jẹ́ kẹta ò wọlé. ẹ̀yẹ ìjẹ́lẹ́sì olówó ẹni olówó. Tava. Ah, não, não. Yeah. fẹ́ kọ́ wa níwà ó fẹ́ kọ́ wa níwà ààwẹ̀ ààwẹ̀ ẹ̀sìn ni ẹ̀sìn ni ìbádà ni ìjọsìn ni ànábì ni sọ́kọ̀ọ́ Gata sí ààwẹ̀ tó gbà ọlọ́run ò ní bùkátà sí ààwẹ̀ tó gbà kò ní bùkátà sí kó fi ebi pa ẹ́ kò ní bùkátà sí kó fi ebi pa ẹ́ lópin ìgbà tó rò ju kò ní ní bùkátà sí kò ní bùkátà sí kò ní ní bùkátà sí sáàwẹ̀ yẹn sí ààwẹ̀ yẹn lópin ìgbà tó bá fi kọ́ọ̀lù zúúrù wọ́n lámúyàdá kọ́ọ̀lù zúúrù ẹni tí ó bá fi gbólóhùn àlùfàǹṣàkalẹ̀ tó bá fi ń dáwẹ̀ tó bá ti fi gbólóhùn àlùfàǹṣàkalẹ̀ ọlọ́run ò káàkà sáwẹ̀ kó wọ́n lámúyàdá àti ṣe ẹ̀ẹ́ zuri kọ́wọ́lá zuri jẹ́rìí èké àti àlùmọ̀ṣá fàmẹ́sà nílá ní àjẹ́kùn bí àyàbá bá àmàwò wà sàràmàwò kò sí kan lọ́dọ̀ fẹ́ fi ṣe kó gbé oúnjẹ kalẹ̀ kó gbé nǹkan tó fẹ́ mú kalẹ̀ kí lọ́lọ́run fẹ́ fi ṣe kí lọ́lọ́run fẹ́ fi ṣe jíjẹ fẹ́ fi ṣe tó o bá ti dìran lẹ̀. tó o bá ti kéke ọ̀rọ̀ sọ́kúsọ tó o bá ti filẹ̀ àwẹ̀ rẹ̀ ò ṣàǹfààní kankan. àwa tá a wá já àfa là ń ṣiṣẹ́ jù. àwa tá a wá já àfa là ń ṣiṣẹ́ jù. là ń ṣe léyìí jù. là ń ṣe léyìí jù. قول الزور والعمل قول الزور والعمل به àwọn lásán wà fàṣà wà fàṣà gbogbo tí ó da ọ̀dọ̀ wa ló pa ọ̀tọ̀ kúrú ọ̀dọ̀ wa ló wà. ẹ̀rí èké èké

òfilẹ̀ òfilẹ̀ kò fọ̀rọ̀ ebú lẹ̀ kò fi ọ̀rọ̀ ebú lẹ̀ kò fi rọ́ọ̀lẹ̀ kò fi rọ́ọ̀lẹ̀ òfò lélẹ̀ òfò lélẹ̀ kò fi àti irọ́ èké láti fi parọ́ irọ́ èké wá ọ̀nà owó ọ̀nà èké láti fi parọ́ wá ọ̀nà owó kò nígbà tá a bàjẹ́ bẹ́ẹ̀ nígbà tá a bàjẹ́ bẹ́ẹ̀ ni làwa retí pé aráàlú ó dà làwa retí pé aráàlú ó dà يا علماء الدين يا ملح البلد من يصلح الملح إذا المل فسد سبحان الله